والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب في الوصايا والمدبر والمكافر والمعجب وهم الولد والولاء طبعا باب كان باب وسلم هذا آه، دقة قد يكون أقصد لهم ترجمة المزارعة والمساقات àwọn tó ṣe pé ọ̀tọ̀ wá sí báwo ṣe àmẹ́nu lẹ́yìn. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn táyà ilé táwọn olùmọ̀ ń sọ nípa rẹ̀ nínú àwọn tíra yẹn ṣe ṣe jẹ́ pé. àlàyé nípa wọn nígbà àsìkò ẹni tó sì wúlò fún ọkẹrẹ jọjọ orí ẹ máa jẹ kí gbogbo àkókò náà la lò lórí irú nǹkan bá ká máa ká fi bí ewé ìwé márùn yẹn sílẹ̀ ká bọ́ sí ìdánilẹ́kọ̀ọ́ tó tẹ̀lé ilé ìdókòwò pé bùkátà àwọn èèyàn lè pọ̀ lọ síbi mímọ̀ nípa táwọn eléyìí kó sínú ju àwọn ìta àtúntúlẹ̀ yẹn lọ. nínú báàbò yìí wọ́n fẹ́ sàlàyé fún wa nípa al-wasaya al-wasaya jam'u mufradu rẹ̀ ní kíni al-wasiyya. والوصية ني إنو في الشريعة ونني عقد يوجب حقا في ثلث مال عاقده ويلزم بموته إذا كان تزيدي مامويا lẹ́tọ̀ nǹkankan nínú ìdá mẹ́ta ìdá kan nínú mẹ́ta dúkìá ẹni tí ọba ṣe yóò fún ẹni tí wọ́n bá ṣe fún lẹ́tọ̀ àti ní nǹkankan nínú ìdá kan nínú mẹ́ta dúkìá ẹni tó bá ṣe làákín ẹ̀tọ́ yìí kò ní tẹni tí wọ́n pé kí wọ́n fún lọ́wọ́ àyàfi lẹ́yìn ikú ẹni tó ṣe. ìpele yìí ni wọ́n ń pè ní alùwọ̀síyà. láti máa wípé wọ̀síyà yìí ara ti ṣẹ̀rí ìsìlámù ń wá ní. wọn náà ní ṣíṣe dáadáa sí ọmọlàkejì ní dáadáa tí ó ti ọmọlàkejì lọ́wọ́ lẹ́yìn ikú ẹni tó ṣe é. ẹ̀rí pé ń bi tọ́lọ̀ máa ti ṣe àlàyé bẹ́ẹ̀ sì máa pẹ́gún nínú ṣẹ̀ríà Islam ẹ̀rí pé mi kan náà yà lákòókò wọn ni mi ń bẹ́rẹ̀ ẹ̀sìn yóò sọ èlé ha àwùdẹ́yìn. nínú ayé àtúntẹ̀lé mẹ́mbẹ́rẹ́dì min ẹ̀sìn yóò yusina ìnàbí aw áwùdẹ́yìn. ọ̀rọ̀ tó tún tẹ̀lé lẹ́yìn mẹ́mbẹ́rẹ́dì min ẹ̀sìn tó sún ìnàbí aw áwùdẹ́yìn. ayé tó wá gbẹ̀yìn mẹ́mbẹ́rẹ́dì min ba'di wasiyatin yusa biha aw dayn ọlọ́wọ́n bá. ó ń ṣe àfihàn ìdájọ́ ńlá kan níbẹ̀ yẹn ó náà ní ìdájọ́ àlùwọ̀síyà àti gbèsè gbígbẹ́ tó pín ogún níṣẹ́ lẹ́kọ̀ọ́kọ́ yọ gbèsè sọ́tọ̀ ẹ sì yọ wọ̀síyà kúrò nínú dúkìá ẹni tó kú eléyìí kan ọjọ́ méjì nínú nǹkan mẹ́rin tí ó tún síwájú kó tó di pa pínkún ọlọ́run tó ka sí méjì ń bẹ̀ yẹn àwọn súnà níbi tó lọ́wọ́ àdúgbò làwọn àdé àwọn ti tó ka sí nǹkan méjì mi eléyìí túmọ̀ sí pé gbèsè mẹ́rin lágbè kó tó di pé abẹ̀rẹ̀ sí ní pín owó ẹni tó kú ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo àyà yẹn mi ń bá a di wọ̀ يوصي بها أو دين lẹ́yìn wọ́síyà tó ṣe kalẹ̀ àti lẹ́yìn ìgbà tẹ́ bá san gbèsè rẹ̀ tó jẹ kalẹ̀ kí lẹ́ ṣàkíyèsí mẹ́ẹ̀ á kékeré ọlọ́run ti tiwájú ó ti wọ́síyà tiwájú gbèsè. علي بن أبي طالب رضي الله عنه ó ní ẹ̀ ń kà nínú alukur'an kọ́lá ń sọ fún pé mímbá di sí ń yóò wasiyatin yusi biha aw dayn lẹ́yìn wọ́síyà àti lẹ́yìn gbèsè. eléyìí o bálùkùránì ti ṣe wù yẹn ṣùgbọ́n mo rí kwanabi sallallahu alaihi wa sallam qaddamat dayn ala alwasiya. gbèsè lànàbì ti síwájú wọ́síyà gbèsè lànàbì ti síwájú wọ́síyà àwọn olùmọ̀nìkọ́ asẹ́kù àwọn aṣàlàyé ìdí tó fi jáké nínú alukur'an wọ́síyà lọ́lọ́wọ́ bá ti síwájú gbèsè ẹyọkan nínú àwọn nǹkan púpọ̀ ó pé wọ́síyà wọ́n máa ń ṣe fún aláìní ni àwọn tálákà sàárà lò ẹ sì ní tá a ti sàárà fún ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹ̀ níṣẹ́ ẹnìkan kú ó ti wá sọ fún ọ pé inshallah tó bá kú wá ṣèwádìí tó bá kú ó rí i pé mo kọ àkọọ́lẹ̀ pé kí wọ́n fún ọ ní gàgà ẹni tí wọ́n á sọ bẹ́ẹ̀ fún un lọ́wọ́ arígbó kúta ìkú lọ́wọ́ awa ẹ bá mú tèmi o nínú tí bàbá yín fi lẹ̀ lọ́dọ̀ àbúkọ́ àbùkù lọ́fẹ́ kan ìwọ gẹ́gẹ́ bíi tani onínú tí bàbá yín fi lẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani ṣùgbọ́n yàtọ̀ sí gbèsè ẹ̀ríkà nu ẹni tí wọ́n ṣe sàrà fún kọ̀ọ̀rọ̀ àmẹ́ni tí ajẹ́ lówó ẹnu rẹ̀ rọrùn wọ́n lè sọ ibil haqqi maqal bẹ́ẹ̀ lọ́dí ti sọ gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ kan gbà lọ́dọ̀ rẹ̀ ẹnu rẹ̀ rọrùn tí máa ń kó fún ọ tó di ọmú tí ń tí ń tí ń tí ń sọkọ̀ bá kùn bí ọ̀rọ̀ fún ọ èèyàn èèyàn mélòó ni wọ́n pé a ah, kò gbóró ẹjẹ́ ah, ń sọ náà ti pọ̀ ju ẹ bá sàn ẹ bá sàn tọ́ba kò túmọ̀ sí kó náà ọmọ bú bàbá tìyá rẹ o torí bàbá tì á kọ́ lọ́sẹ̀ ọ́ ẹni tó wá wájú rẹ lọ́sẹ̀ ọ́ tọ́ba ìgbà tó ikọ́ sí ọ́ ti ọ́ lówó ọfà ìwé amálọ́rùn ọgbà létí ìgbà tó lọ́wọ́ bó ti bá a ṣe ó rówó san fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run òun náà ọlẹ́tọ̀ọ́ sí kọ́fà ìwé jẹ náà ìyàmọ́ ọlọ́run àbíkọ́ lọ́ọ́ bá tún tiẹ̀ ṣe ó sì tọ́ sí pé kọ́ gbá ọ létí sàn torí pé mọ̀jọ́ ló ṣe kọ́ ń gbà mí létí mọ̀jọ́ ló ṣe kọ́ ń fẹ́ wùyà mọ́ mi lọ́rùn ọ̀rọ̀ wọn ló lè sọ kìí sì ṣe kó tó sọ́ọ̀sán tí ò tẹ́lẹ̀ tó ní sanwó nìkan àwọn fẹ́ kó di àbùkù náà tó àwọn àkókò tí ì dàbò ẹ̀ẹ́n tó eléyìí jẹba tó ẹni tí ọba jẹ́ mùsùlùmí ẹ ká gbìyànjú o kárí pé tábà ní kankan tá a fẹ́ sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ ká ti tètè sọ síwájú ká tó kú ni o nítorí pé nù hadith ọlọ́run ọba ṣe sàrà fún yín ìdá kan nínú mẹ́ta dúkìá yín pé ẹ lè rí lò lẹ́yìn ikú yín ọlọ́run ti sàrà ìdá kan nínú mẹ́ta dúkìá yín fún yín pé kó máa jẹ́ lílò fún yín lẹ́yìn ikú yín kìí ṣe gbogbo èèyàn ni ó láǹfààní eléyìí àfẹni tó bá ti sọ àsọlẹ̀ torí pé ó wù mí kí n ṣe má sọ àsọlẹ̀ ẹ sọ pé nídà ikọ́ mi ò ti ṣe tọ́jú ń kù à ah, tá ló á mú gbà tó ń kù tẹ́lẹ̀ náà kálọ́mọ̀gbà tó ń wò ìwà ti sàtọ́sẹ́lẹ̀ sílẹ̀ ṣáájú kó tó di pé kúdé ìdá kan nínú mẹ́ta yẹn ọwọ́ àmàgbáládà rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ìpìlẹ̀ eléyìí ọwọ́ nínú hadithi Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ọ̀sàárẹ̀ ọwọ́ àwọn òkè àárẹ̀ yẹn ó lè jẹ́ ti kú anabi sallallahu alaihi wasallam abẹ́ wò àkókò tó ti ń sáré sí i kọlọ́mọ mi láyé ju ọmọbìnrin kékeré kan lọ. Sa'd ibn Abi Waqqas ó wá ń sọ fún anabi sallallahu alaihi wasallam kí lè rí tí kì í fi gbogbo owó mi ṣe sàrà anabi ní rárá ó ní ajẹ́ pé ìdá méjì nu mẹ́ta rẹ̀ anabi ní rárá ọdà ìdajì ẹnẹmí ni rárá títí o fi sọ pé ìdá kan nínú mẹ́ta ẹnẹmí wa sọ pé àtúntòló wà àtúntòló kò kẹdé náà ìdá kan nínú mẹ́ta ọdà àmàdà kan nínú mẹ́ta náà kọ ọ̀pọ̀ láti bẹ̀rẹ̀ láti mọ̀ yìí pé èèyàn lè ṣe wọ̀síyà àmọ́ o ohun tí o fi ṣe wọ̀síyà gbọ́dọ̀ tayọ ìdá kan nínú mẹ́ta. tọ́ lásìrí lọ́dọ̀ apá kan nínú àwọn sàlàfù sọ́ọ̀lẹ̀ nínú àwọn sàábé pípé àwọn ń wò pé sọ́dà jù onígbèdá bá ti wọ̀ síyà tí wọ̀ síyà wa kó kéré sí ìdá kan nínú mẹ́ta bí ká ti wọ̀ síyà homus ìdá kan nínú márùn-ún sódòsì ìdákanu mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́tà má ti jẹ́ ìdákanu mẹ́ta àwọn òfin ìdákanu mẹ́ta pọ̀ gẹ́gẹ́ bá nàbì sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ àti sọ̀ nílé ìtumọ̀ sí kété yẹn bá ṣe wọ̀ sí àròṣọ onáàdà ìdákanu mẹ́wàá lèmánà là ń tẹ́tùrúkọ wọ́rọ̀ tẹ́tẹ̀kẹ́ ọ̀gànìyà xeyìrún min à ń tẹ́tùrúkọ fọ̀fọ̀ nánà kó o fi àwọn ẹjọ́ jogún rẹ sílẹ̀ ní olówó ọlọ́rọ̀ ó lóore fún ọ tí kò fi wọ́n sílẹ̀ láláì ní lọ tí ọmọ wa tẹwọ́ sára yìí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé má sì àwọn tí ó jogún rẹ níkà kò fi wọ́n lẹ̀ lólówó ọ̀sẹ̀ ju kò fi wọ́n lẹ̀ láláì ní lọ wọ́n sì yàn tẹ̀sí rí yẹn ìgbà tó ti pé àwọn ọmọ ẹjọ́ tá a kù ó ti ẹgbẹ́ kálukú ti tètè ẹ̀ kalẹ̀ o. kó sì máa bẹ nítòsí ìrọ̀rí rẹ gbogbo ìgbà tó bá ti sùn lójoojúmọ́ rà ìbámà bóyá tó o bá ti sùn yẹn o tún ti jọ gbẹ̀dà kéèyàn wọ́n má bàa mọ wá sí tó bá ti wà nítòsí wọ́n mọ kí ti ṣe ìdá mélòó kan nínú dúkìá rẹ̀ tó àwọn olùmọ̀wá ńláńlá káńkà nínú ìtàgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ wọn gbogbo àwọn máa ń ti palẹ̀ máa kú ní gbogbo ìgbà a rí nínú wa ẹni tó ti pé ẹ̀yìn ọdún mẹ́wàá tọkọ wọ sí yàrá kalẹ̀ lọ́lọ́wọ́ bá tó gbẹ̀mí ẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé àwọn ń ti palẹ̀ máa kú síbẹ̀ làwa rí torí pé wọ́n kí ẹ bá ti jẹ́ pélé ayé náà lẹ́ fọkàn sí ọ̀nà lẹ́ lé tẹ́nìkan bá ṣèṣì lọ ríwé kàtọ́ kọ́lẹ̀ pé àsọtẹ́lẹ̀ mi wọ́n lè gbọ́ di pé à ó ronú kú ni à dákun o àti ìfẹ́kọ̀ kú báyìí sábà ń kó sẹ́ni tó fẹ́ kú ṣùgbọ́n yóò wà náà ìgbà tí ó sì wá sí kò ní sọ fẹ́ nìkan sọ ìdí nìyí tó ti jẹ́ pé látàlẹ́ yìí lọ. oníkàlùkù wọn ti ní àsọtẹ́lẹ̀ kò ti kọ́ lẹ̀ ó lè padà wá lo ọgọ́ta ọdún ó lè lo ogójì ọdún ó lè lo ọgọ́rin ọdún àmọ́ dájú pé ó ṣòro kẹ́nìkan ni wọ́n tó tún lọ ọgọ́rùn-ún ọdún sí ọ̀sán lọ́jọ́ kẹlẹ́ kọ àkọọ́lẹ̀ rẹ̀. أتاني ويحق على من له ما يوصي فيه أن يعد وصيته أها تواجه ليه؟ صار يا واني كاتب وصية أبين كتاني شاسي صار يعني تابين تاني شاسي كيف صار يعني kìí sọ̀rọ̀ yẹn torí pé inú dáadáa ti ṣe ni ẹ̀ńtọ́lọ́mbà ni kò lè ṣe alhamdulilayi yọ ọmọ jẹ ntí ládàá rẹ ọsẹ fífún ọ lẹ́yìn ikú rẹ ṣùgbọ́n ká gbìyànjú láti ṣe nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lọ́jà púpọ̀ ọ̀tá ni tí gbogbo ẹni tó bá ní nǹkan tó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ ẹnìkan tó bá ní owó kan tó bá ní dúkìá kan tọ́fẹ́ sọ àsọtẹ́lẹ̀ nípa rẹ̀ kọ́sọ àsọtẹ́lẹ̀ yìí o kó ti kọ́lẹ̀ kó ti palẹ̀ mọ́. nígbà tó bá wá kọ́ abẹ́nu ló ti tọ́ wàá pẹ́ ní jọ́jẹ́ rì sí tó bá ti kíkí kọ́ lọ́ bá kọ́lẹ̀ wàá pa àwọn jọ́jẹ́ rì sí i wàá pé yẹn méjì tí ọjà rì sí nítorí mo kọ́ ọ́lẹ̀ yìí o ẹjẹ́ rì sí àbíkọ́ sọ sáwọn èèyàn létí àsọtẹ́lẹ̀ mi ní ẹ̀yin méjì ẹjẹ́ rì sí tí ọba wa tí ọba fẹnu sọ ọkà sọ lọ́rọ̀ ni òpè yẹn méjì jẹ́rìí sí bí aláìsè wọ̀ sí ni o kò sí nǹkan kan tá a fi ṣe lẹ́yìn ikú rẹ̀. tó bá jẹ́ pé ọkọ lẹ̀ ó pa àwọn èèyàn jẹ́rìí sí pé wéyì ìwé àsọtẹ́lẹ̀ mi ni ẹ jẹ́rìí sí kò nídìí pé kọ́ ọkà sí wọn létí kò sí nídìí kó pélé wọn lọ pé kí wọ́n kà á eléyìí tí wọ́n fi wá dá wàhálà alẹ́ kó tó kú ìwé yìí àsọtẹ́lẹ̀ mi ló wà ń bẹ́ẹ̀ tí mo bá kú kẹka tó wà ń bẹ táwọn tó jogún mi létí ẹ jẹ́rìí sí wọn sì jẹ́rìí sí alihamudulilayi ṣùgbọ́n arigbo ńlọkọ lẹ ògbìyàn jẹ́rìí sí òun náà fi aláìkọ kankan lẹ ní ọdún àyàfi tó bá sọ yìí pé tí mo bá kú o gbogbo ń tẹ́ ẹ bá rí tẹ́ gbọ́wọ́ mi ni mo fi kọ́ igbe kẹ́ ẹ ṣe lẹ́yìn ikú mi ajẹ́pẹ́ ẹ lò ó ẹ fi ṣe wá o ìgbà náà la lò ó. tí ẹ bá jọ ọmọdé tí ò gbọ́dọ̀ náwó ara rẹ̀ láì gbà yọ̀dá. àdéhìyẹn tiẹ̀ wàá jẹ́ òpònú dídìrín tí ọmọ owó náà sẹ́rù wọn náà lè fà kọ́ lẹ́kọ́ tí wọ́n bá kú lọ́mọdé yìí o àbí tí wọ́n bá kú dídìrín yìí o báyìí báyìí ní ẹ̀ sọ́wọ́ o ní kò sí tó burú ń bẹ̀ lópin kò sí wàhálà bẹ́ẹ̀. bákan náà títí dìrín náà bá máa tún máa sàárà tí èdè pọpọlọ rẹ ti dàrú débi kíkọ máa tún máa sàárà kò sí ní tó burú bẹ́ẹ̀. tọ́ wọ́síyà tó wá rí yẹn ó ní orígun mẹ́rin tọkàn ọba sí nínú mẹ́rẹ̀ẹ̀rin wọ́síyà ò lè ṣeéṣe alákòókò almọ́ọ̀sì ẹni tí ó ṣe wọ́síyà yìí. ẹni tó ṣe wọ̀síyà yẹn ni pé a gbọ́dọ̀ rí ẹni tó ṣe wọ̀síyà pé ńgbà tó wà láyé ló ṣe wọ̀síyà lórí wọn ṣe wọ̀síyà nù sàárè ẹni tó wà ṣe wọ̀síyà yìí ó gbọ́dọ̀ jẹ́ ọmọlúwàbí kò gbọ́dọ̀ jẹ́rú ó sì gbọ́dọ̀ tara. iye ó sì gbọdọ̀ jẹ́ ikú òun ló ní owó tó fẹ́ kọ àkọọ́lẹ̀ nípa rẹ̀ torí pé ò lè sọ àkọọ́lẹ̀ nípa owó olówó pàṣẹ èso lè. ilé ìjọba àwọn. àmẹ́ni tí ọjọ́ pé lówó ìgbọ́n gbèsè jíjẹ gbogbo owó lọ wọ́n sí àkìlọ̀ ń sí. nígbà tó kú dáhùn san gbèsè àwọn tó jẹ lówó gbèsè ti kówó lọ wọ́n sí àkókò òṣèlú nàìjíríà ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimusọ̀ọ́lẹ́ ẹni tá a ṣe wọ̀ sí yàgò ẹni tá a fi fún fún ní nǹkan lẹ́yìn ikú wa. májẹ̀mú tiẹ̀ òun náà ni kọ́jú ẹni tó ṣe wípé irú rẹ̀ ó lè ní lórí dúkìá irú rẹ̀ lè ní lórí dúkìá gẹ́gẹ́ bí èèyàn tó ti dàgbà tó ti bàlágà tó níláka àbọ̀mọdé tó máa ń ti ń ṣe gbogbo ọkọ̀ bá jọ kí bá jó mi ìyẹn ni kíkò gbọdọ̀ jẹ́rú torí pé ẹrú ò lè ní kápá lórí nǹkan kan tẹ́ bá ti gbélé lọ ọ̀gá rẹ̀ ọgbà. tọ́ lábẹ́ kọjá ni tí ó ṣe é ṣe kó ní kápá lórí dúkìá wọ́n lè sọ àsọtẹ́lẹ̀ fún oyún tó wà nù oyún tó wà nù ìyá rẹ̀ wọ́n lè sọ àsọtẹ́lẹ̀ fún un lókùn ìgbà tó yún yẹn bá dé mbẹ́mbẹ́ kó tó ní kí wọ́n sọ àsọtẹ́lẹ̀ kódà oyún tí wọ́n sì ní táwọn òkú ṣe é ṣe kọ́ wáyé òun náà wọ́n lè sọ àsọtẹ́lẹ̀ fún kòtò tó burú ń bẹ̀. ọ̀dà ńgbà tí wọ́n sọ pé kọ́ jẹ́ ń tó ṣe é ṣe kó níkàpá tó ṣe é ṣe fún láti níkàpá lórí dúkìá téèyàn wá lè ṣe wọ̀síyà fún mọ́tíláṣí nù èèyàn lè ṣe wọ̀síyà fún mọ́tíláṣí tó ń ti pé mọ́tíláṣí èṣe nǹkan tó ní láàká ìtọ́lẹ́mìí bákan náà èèyàn sì lè ṣe wọ̀ sí àbúgádà pé owó yìí o ìdákanu mẹ́ta yìí mọ́sálásí àdúgbò wa ní kẹ́ kówó yẹn lọ wọ́n fẹ́ parí rẹ̀ máa fi parí ẹ̀ àbí mọ́sálásí ní kẹ́ fi ìdákanu mẹ́ta yìí kọ́ ìdákanu mẹ́ta yìí ẹ lè máa fi ṣòwò èrè tí máa ń bí láéláé àwọn mọ́sálásí ní kẹ́ máa ti kọ́ ìdákanu mẹ́ta dúkìá mi ẹ máa fi ṣòwò èrè tí máa ń bí àtòun náà tó bá di kẹ́ ẹ̀ lè fi ṣòwò má àwọn afárá ni kẹ́ ẹ máa fi tún ṣe bí àwọn gádà gádà gádà gbogbo eléyìí kò sí tó burú ń bákan náà a lè ṣe wọ̀síyà fẹ́ni tó ti kú ìwọ ọmọ kò ti kú o lè ti wọ sí ìyàwó lókè ìgbà tó o bá mọ̀ kò ti kú òsì ìyàtọ̀ wa ti fún ni pé ìgbà tí wọ́n bá tó kú lówó yẹn ó tó tẹ̀ lọ́wọ́ nínú sàárè là ké sínú sàárè nítorí pé ńgbà tó ti kú yẹn sẹ́fún náà sọ àwọn kan lẹ̀ tí ó dògún ẹ̀ òsì ìyàtọ̀ ti fún yẹn ó kó káyọ̀ tí ó dògún ẹ̀ bí kọ́jà pọ̀ lábúrò kan àbẹ́gbẹ́ kan tó fẹ́ ṣe dáadáa sí. Si lẹ́yìn ikú rẹ ó tilẹ̀ jẹ́ kó àbúrò àbẹ́gbọ́n rẹ yẹn ti síwájú rẹ kú torí tí ẹ̀gbọ́n rẹ àbábúrò rẹ bá ń bẹ láyé nígbà tí wọ́n fọ máa lẹ̀ wàá kọ́ àdúrà àwọn ọmọkùnrin kò sẹ́nìkan nínú ẹ̀gbọ́n àbábúrò rẹ tí kọ́bọ̀ ti dáadáa sẹ́gbọ́n rẹ àbábúrò rẹ ẹ̀gbọ́n àbábúrò rẹ yẹn náà sì ti kú ìdákanu tọ́jẹ́ ten million naira mo fi fún ẹ̀gbọ́n mi tó ti kú so ẹ máa kó kú lẹ́yìn ikú rẹ̀ ó lè lówó òkú lẹ́yìn ikú rẹ̀ ó lè lówó nítorí pé wọ́n ti jẹ́ ń gbèsè lójú ayé rẹ̀ wọ́n ọ̀sán àti lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ kó kú pẹ̀lú ọdún mẹ́wàá owó yẹn owó òkú náà ni tó bá ti tẹ àwọn ọmọ tí òkú ti sílẹ̀ tó bá ti tẹ wọ́n lọ́wọ́ àwọn ni ó pin gẹ́gẹ́ bí wọ́n ti pín ogún wọn. tòun gbà tí wàá sàsọ tẹ́lẹ̀ kéde akanu mẹ́ta dúkìá rẹ̀ ó fi ṣe wọ́sí àfẹ́gbọ́n rẹ̀ tó ti kú àwọn ọmọ àwọn ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ tó fi sílẹ̀ àwọn ni ó jogún rẹ̀ lẹ́yìn ìjọba àwọn. kẹ́sì máa wọ nǹkan o tó bá yẹ pé ẹ̀gbọ́n rẹ yẹn òun ti kú sáájú rẹ wọ́n á ti wọ̀ sí ìyáálẹ̀ báyẹn àwọn tí ó jogún ẹ̀gbọ́n rẹ ni ó jogún owó yẹn àwọn tí ó jogún ẹ̀gbọ́n rẹ ni ó jogún owó yẹn kó tilẹ̀ jẹ́ pé bàbá àtìyá rẹ náà ń bẹ láyé bàbá àtìyá rẹ àwọn òsì lẹ́tọ̀ọ́ sí kò sí wọ̀ síyà fún wa àwọn jogún rẹ ni ṣùgbọ́n gbà tí o ti ṣe wọ̀ sí àṣẹ́gbọ́n rẹ tí ò ní jogún rẹ owó ẹ̀gbọ́n rẹ ń eléyìí tọkàn tí wọ́n fún fáwọn ọmọ àtìyàwó àti àwọn òbí yín yẹn bàbá rẹ náà lẹ́tọ̀ọ́ ìyá rẹ náà lẹ́tọ̀ọ́ kíkọ́ jẹ ń bẹ̀ torí táwọn ń jẹ yẹn ogún ọmọ wọn ni wọ́n ń jẹ wọ́n jogún ọmọ wọn lọ́nà méjì ogún ọmọ wọn tó kú nìsín àtogún ọmọ wọn tó ti kú ti pẹ́ tọ́mọ wọn tó ẹsẹ̀ kú nìsín bùn lówó tó tó ti pé kọ̀tọ́ pé kẹ́ni tí ó jogún ká ṣe wọ̀síyà fún ṣùgbọ́n àwọn bàbá àti ìyá yìí wọ̀síyà kọ́ làwọn ń gbà àwọn jogún kí n tọ́ mọ àwọn tó fi kú jẹ lógún látàrí àtọ́gbà ní wọ̀síyà làwọn jogún lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí dúkìá rẹ̀. tọ́ ọ̀pọ̀lọpọ̀ ní oṣù wọ̀síyà pé tí wọ́n bá kú ẹ̀múdàkanu mẹ́ta dúkìá mi ẹ máa fi ṣòwò kí ẹ máa fi kọ́ àwọn mẹ́tíláṣí tó bá ṣe igbó náà ṣáájú kó tó kú ó ti ń ṣerú dáadáa yìí sọ́dà púpọ̀ ni kọ̀fẹ́ kọ́ tán lẹ́yìn kú ọ̀ àmọ́ wọ̀ kọ́ mẹ́tíláṣí rí láyè rẹ̀ ẹ̀rú ń bọ̀ kó wọ́n má tẹ̀ lójú ayé ẹ̀ nígbà tó wá kú dẹ̀dẹ̀ tó kù lọ́wọ́ àpàkọ́ọ́lẹ̀ ẹ̀ máa kó àwọn mọ́sálásí ọ̀dà ṣùgbọ́n ìwà rẹ̀ ọ̀dà àwọn kọ́ mọ́sálásí nù dákan dúkìá rẹ̀ ọ̀dà àmọ́ wà rẹ̀ ọ̀dà àtìgbà tó ti wà láyé ló ti yẹ kọ́ ọmọ akọ́ mọ́sálásí lẹ́yìn náà ti rọ́pọ̀lọpọ̀ àwọn olówó tó ti gbé títí tí wọ́n fi kú wọ́n sì lówó lẹ́nu kan wọ́n ọ̀rá lẹ̀ kan rí fún àwọn òkùnkùn ọmọdélágbé ìgbọ́n kó tó kú ó ti wá pàpọ́ lẹ̀ tó tó ń bá ti kú ó mọ́tíláṣí nìkan kọ́kọ́ nínú ìdá kan mẹ́ta dúkìá o ókè ìsìn lọ́wọ́ wúlò kò ti wúlò kó tó kú àbí tá a bá kọ́ mọ́tíláṣí lójú ayé wa àní rí ládàá rẹ̀ á rì wọ́n ti lè rẹ̀ jọ fún wa nì á lọ gbàǹjọ́ gbẹ̀dà òkè yá bákan náà ẹni tó fẹ́ ṣe àtúnṣe afárá má ṣẹ̀ṣẹ̀ dúró dìgbà tó bá kú má ṣẹ̀ṣẹ̀ dúró dìgbà tó bá kú ipò tí ń ṣe kó tó dìgbò kú. ẹlẹ́kẹta àlùmúsọ ọbẹ̀ kí la fẹ́ sọ àsọtẹ́lẹ̀ tó fún fún yẹn. o ní kankan o ní kankan ọ̀ wá o ṣe wọ̀ síyà ṣé atẹ́gùn ó kò fún ọ. ẹni tí ó ṣe wọ̀síyà yóò jẹ́ kó ní kankan dúkìá tó sì ní tó fi ṣe wọ̀síyà yìí ó gbọ́dọ̀ jẹ́ dúkìá tọ́tọ́ pé kí mùsùlùmí ó ní kápá lórí irú ẹ̀ wàhálà yìí ọtí ọsàtọ lẹ fi gbogbo ọtí tó wà nù fíríjì rẹ lágbájá ni wọn kó fún wọ́n sí yàpọ̀ ọ̀hún orí ikú lọ fẹ́ gbé ránṣẹ́ tó wọn náà má gba arú ẹ o pé pátá emu tí a kàn lọ dá ni táàkì owó rẹ̀ yẹn náà kọ́ haram bákan náà ilé ọtí lọ dálẹ̀ ilé ọtí lọ dálẹ̀ ọwọ́ àti wọ̀síyá rẹ̀ lẹ́nìkan náà àwọn fámìlì rẹ̀ ẹ má gbọ́ gbàkúgbà ilé orí ikú nìyẹn o ilé tẹ́tẹ́ lọ́ọ́ dálẹ̀ a'udhu billah báńkì rìbá lọ́ọ́ dálẹ̀ ọwọ́ àtẹ̀wọ̀ sí ya rẹ̀ ẹ má gbàgbà púpà kọ́ máa gbé nǹkan rẹ̀ lọ. torí ẹ̀ ń tí ọba tán gbígbé kí mùsùlùmí ó lórí ẹ̀ èèyàn gbọ́dọ̀ gbá o èèyàn gbọ́dọ̀ fi tẹ̀wọ̀ sí o. bákan náà ntaama olè olè pé ní kún fún yàn pé ràkúnmí mi yẹn sọ́ba bí máa kún fún lágbájá àmàbí òbí màbí òní bí mi bóyá kùn rẹ kàn wù mí bóyá òkú ni ó bì tó ń torí di eléyìí nítorí bá jẹ́ mẹjọ́ọ̀l fún ètò ọ̀sẹ̀ yàrá. tọ́ ẹlẹ́kẹrin. kí láàfin ṣe wọ̀ sí yàrá òun náà ni al-ijab kọ́ sọ pé mọ̀ ń sọ àsọtẹ́lẹ̀ pé tí mo bá kú nínú ìdá mẹ́ta dúkìá mi kọ́ fún lágbájá nìkan láì so ìjáàbù yẹn ìwọ ti fún yàn gbogbo gbólóhùn sẹ́yìn lè ti sọ bẹ́ẹ̀ ló lè lò bá jẹ lárúbá kọ bá má jẹ lárúbá wa gbogbo ọ̀nà tó bá ti lè sọ. tọ́ kìí ti ṣe dandan òun náà nìkan ni tó ṣe wọ̀ síyà fún kó náà gbalẹ̀ kan náà títọ́ bá ti kúta ìkó ti di tiẹ̀ àbí ńgbà tó bá tó wá gbà ló di tiẹ̀ ọ̀rọ̀ oríṣi méjì tá a bá sọ pé tó bá ti kúta ìkó ló di tiẹ̀ eléyìí túmọ̀ sí wípé tí ọba wa gbà tí nǹkan yẹn ti bí ma bíkọ́sọ pé àwọn màálù rẹ̀ yìí nínú ìdákan nínú mẹ́ta dúkìá rẹ̀ lágbájá nìkan kò ọ̀hún àgbà àtìlẹ́yìn ìgbà tó pẹ́ a sì ti sọ yìí pé ní kí atọ́ bá ti kú ó ti di tiẹ̀ ajá ikpe àtàwọn màálù yẹn àti gbogbo ọmọ tí wọ́n bá bí ó ti di tẹni tó ṣe wọ̀síyà fún àmọ́tá bá sọ pé kò ní di tiẹ̀ àfìgbà tó bá tó wá àgbà a sọ pé àwọn màálù yìí ìní bàbá ní ká fún un yàtọ̀ sáwọn ọmọ tó bá bí ràjẹ́ ike tó bá pẹ́ kó tó wá àgbà ntọ́ba lé lórí rẹ̀ kò ní jẹ́ tiẹ̀ ntọ́ba lé lórí ẹ̀ kò ní jẹ́ tiẹ̀ ìyẹn tá a bá sọ pé kò ní di tiẹ̀ àfi tọ́ba tó gbà àmọ́ tá a bá sọ pé yóò di ti gbogbo ẹni tó máa ṣe wọ̀síyà fún lẹ́yìn ikú ẹni tó ṣe wọ̀síyà kíákíá ajẹ́pọ̀ àti nǹkan yẹn àti èrè tọ́ba jáde lára rẹ̀ tẹni tó wọ́n ṣe wọ̀síyà fún. sọ lẹ́yìn lẹ́yìn àfáàní wọlé wasiyyata li waris ẹni tí ó jogún wa a gbọ́dọ̀ ṣe wasiyya a gbọ́dọ̀ sàtọ́lẹ̀ lẹ́kùn fún bàbá rẹ̀ nígbà báyìí tí bàbá rẹ̀ bá ń bẹ láyé lẹ́yìn ikú rẹ̀ àbí ìyá rẹ̀ àbọ́mọ rẹ̀ àbí ìyàwó gbogbo ẹni tí ọba jogún wa wọ́n yìí ṣe wasiyya torí tí ọba ṣe wasiyya fáwọn ilé yẹn àbòsí pọ́nbélé ni ńṣe lọ́kàn wù ọ́ kí n táwọn ọgbọ́ pọ̀ ju ti àwọn èèyàn yòókù lọ ló fi ń ṣe wọ̀síyà yẹn torí ẹ̀ kò sí wọ̀síyà sẹ́ni tí ó jogun wa ẹni tí ó jogun wa òun ó jogun ni àwa tún ní fi wọ̀síyà funfun ǹjẹ́ ṣé ṣíṣe wọ̀síyà sẹ́ni tí ó jogun wa títa bá ṣe kò ní lálàáfíà ni àbá kọ̀ fún ni láti ṣe. lábẹ́ ohun táwọn olùmọ̀ sọ wọ́n bẹ nínú ẹni tó sọ pé tó bá ṣe wọ̀ síyà fẹ́ni tí ó jogún rẹ̀ wọ̀ síyà yẹn ò lè lálàáfíà. ìgbé ìtọ́dọ́gba oníkí tó bá ṣe wọ̀ síyà fẹ́ni tí ó jogún rẹ̀ ẹni tó ṣe wọ̀síyà fún yẹn kò ní gba tó ṣe wọ̀síyà fún lórí ẹ̀ àyàfi káwọn èèyàn yòókù tí ó jogún wọn láwọn yọ̀ǹda. bẹ́ẹ̀ náà ni tó o bá ṣe wọ̀síyà pẹ̀lú tó lé lórí solos táwọn tí ó jogún tó bá yọ̀ǹda tó bá náà owó wọn nínú owó wọn tẹ́ mú nìsín wọn láwọn yọ̀ǹda kò sí wàhálà. tẹlẹ ìjẹba àwọn. lẹ́yìn náà sólùsù tá à ń sọ pinnu rẹ̀ láti máa ṣe wọ̀síyà ok àti ìdèbẹ̀. wala wasiyyata li warith ẹnikẹ́ni jọba jogún àwòrán ṣe wọ̀síyà. ó wà nínú àdìsá nàbì sallallahu alaihi wa sallam. بإن الله قد أعطى كل ذي حق حقه فلا وصية لوالد. gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ kan nu dúkìá ẹni tó kú Ọlọ́run tuntun lẹ́tọ̀ọ́ rẹ̀ ìbáàjẹ́ òbí ìbáàjẹ́ ọmọ ìbáàjẹ́ aya ìbáàjẹ́ ọmọ ìyá ìbáàjẹ́ àbúrò ìbáàjẹ́ ẹ̀gbọ́n bàbá ìbáàjẹ́ yà ìbáàjẹ́ yáyà oníkàlùkù ìbáàjẹ́ ọmọ ọmọ oníkàlùkù lọ́lọ́run tuntun lẹ́tọ̀ọ́ rẹ̀ wàyí o láti sin lọ kò sí àyè fún kẹ́ ẹ máa ṣe wọ̀síyà fẹ́ni tí ó jogún a gbọ́dọ̀ ṣe wọ̀síyà fẹ́ni tí yóò jogún wa. eléyìí túmọ̀ sí wípé ẹni tí ó jogún rẹ a gbọ́dọ̀ ṣe wọ̀síyà fún ok ẹni tí ó jogún rẹ ọjọ́ lówó ọwọ́ àpapọ̀ lẹ̀ pọ̀ ọjọ́ lówó gbèsè lélẹ́yìn tó bá ti lẹ́lẹ́rìí tí wọ́n jẹ́rìí sí pé lódodo lọ yáwó lọ́dọ̀ rẹ̀ yọ gba owó rẹ̀ ẹ̀hẹ́n àmọ́ tí o bá lẹ́lẹ́rìí ẹ̀rú ń bà wá kó má jẹ́ pọ́ fẹ́ dọ́gbọ́n fún lọ́nà pípé ní owó tó jẹ́ wàlúwọ̀sọ́yẹ kọ́ọ̀rìndẹ̀tún mìíràn ṣé wọ̀síyà tá a ti fẹ́ ṣe wọ́n níbo láti máa yọ nínú ìdákanu mẹ́ta dúkìá ni tó kù ní kọ́wọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. ìyẹn ni pé ó wí kò wí nínú ìdákanu mẹ́ta wọ̀ sí ọ̀sùn wáyé àmọ́ tó bá wá wí tó nínú ìdákanu mẹ́wàá ní kẹ́sì yọ á gbọ́dọ̀ tayọ rẹ̀ ìdákanu méje ní kẹ́sì yọ á gbọ́dọ̀ tayọ rẹ̀ ìdákanu márùn ní kẹ́sì yọ á gbọ́dọ̀ tayọ rẹ̀ torí ká má bàa lù gba ọlọ́run ọba rẹ̀ ìjẹ́tọ́ bá rí báyìí báwo láti wá mọ̀ dákanu mẹ́ta ṣé ìdákanu mẹ́ta lọ́jọ́ tí ń ṣe wọ̀síyà àbí ìdákanu mẹ́ta lọ́jọ́ tó kú àbí ìdákanu mẹ́ta lọ́jọ́ tá a gbé nǹkan yẹn fẹ́ni tí ó dòkú sẹ́mi pé ẹni tó kú nìsín ọjọ́ tó ń ṣe wọ̀síyà gbogbo owó tó ní láyé ọjẹ́ six hundred thousand naira èlò ànìdàkan nu mẹ́wàá rẹ̀ àní nu mẹ́ta rẹ̀ ọjẹ́ two hundred thousand bàbá yìí amú owó táàsì ra aṣọ gbẹ̀yìntì lára táàsì gbẹ́lẹ̀ táàsì sáyẹn rẹ̀. asẹ́ gbogbo gbèsè tọ́jẹ tọ́lọ́n àti tèèyàn owó kù six hundred thousand. tó bá yẹ kí six hundred thousand ló ní lọ́jọ́ tí ó ń ṣe wọ̀síyà tá a ti sọ pé ìdákanu mẹ́ta yẹn ọjọ́ tí ó ń ṣe wọ̀síyà ni a jẹ́ pé two hundred thousand láàfin láàfin ni tó ṣe wọ̀síyà fún inú two hundred thousand láti máa yọ ìjọba ní ká fáwọn èèyàn. ìjọba sọ pé ìdá kan nu mẹ́ta lọ́jọ́ tó kú ni ọjọ́ tó kú àwọn gbogbo dúkìá rẹ̀ owó ti di nine hundred thousand adékòdà kan nu mẹ́ta ní ti ti di three hundred thousand. ìjọba sọ pé ìdá kan nu mẹ́ta lọ́jọ́ tá a fún àwọn ẹni tó ní ká fún lówó lówó six hundred thousand lówó jẹ́jọ́ tó ń ṣe wọ́n sí ìyá owó ti di one point eight million adékèdà kan nínú mẹ́ta one point eight million láàfún torí pé ìgbà tó kú àwọn ọmọ yẹn wọn ò tètè pín dúkìá wọn bá bísínẹ́sì lọ ni ibi tó wọ́n dé nìsín bàbá náà ló lówó ló rẹ̀ sọ inú eléyìí láti yọ tó etí ètò pé kò sí ètò pé ẹni tí ó gbà wọ̀ sí yà nítorí pé tẹ́lá sọ pé ibi tó wó wà ń jọ yẹn owó ti lé sí lónìí owó one six hundred níjọ yẹn ìdákanu mẹ́ta rẹ̀ tẹ́ ní lẹ́ẹ̀kún tẹ́ pé two hundred thousand ìní ọgbà mi wàrà tabani tówó jásí lónìí mílíọ̀nù kan àti ọgọ́rùn-ún mẹ́jọ ẹgbẹ̀rún tàbá fẹ́ mú ìdákanu mẹ́ta rẹ̀ ogá ti jẹ́ six hundred thousand. èdè ni tó ti jẹ́ pé èwo ló gbé ẹni tí wọ́n ti wọ̀ sí yàgò. ìgbà míì ibi tó wó wà ń jọ̀ ló pé torówó ti dínkù mi. ìgbà míì ibi tó wà ní ìsìn ló pé torówó ti lé sí mi wọ́n máa yọ kanjú à èyí táwọn ìjọba yín dá sí bá wí náà nípa ọgbà torí máa àlẹ́ mọ̀síní na mẹ́sẹ̀lì ọ̀dọ́fẹ́ ti dáadáa sí ọ sí ọ̀nà sí ọ̀nà kan láti láti wá fọ́ọ̀mù ọba wí ètò ti dọ́gba jù pé ẹ̀yin tẹ́ bá fẹ́ pín ogún yẹn nígbà tẹ́ bá fẹ́ yọ wọ̀ sí ìyá ẹ̀ wọ́wọ́ èwo ló kéré jù. láàrin ìjọ tó fi wọ̀síyà àti òní tẹfẹ́ fún eléyìí ní tí wọ́n fi wọ̀síyà ètò bá kéré jù ní kẹfì. torí la kọ sẹsẹ ká an tatruka warasataka aghniya khayrun min an tatrukahum 'alatan yatakaffafuna an-nas. eléyìí jẹ̀bi dáàbò òkú lónìí. eléyìí túmọ̀ sí pé gbogbo bá ní gbọ̀ngàn tó fẹ́ fi ṣe wọ̀síyà kó ṣe ipò tó palẹ̀ rẹ̀ máa. wọ́n sì mọ̀ pé gbogbo ọ̀sẹ̀ yàtọ̀ bá fẹ́ ṣe àlẹ́tọ̀ àti ṣẹṣẹ́ nìkan ní ẹni tó dogun wa. gbogbo bí táwa ti ṣe wọ̀sí yàrá ti pọ̀ tó gbogbo ń tá a ti ṣe wọ̀sí yàrá wíwá ti lè wọ́ pọ̀ tó kò gbọ́dọ̀ tayọ ìdá kan nínú mẹ́ta. lédè Yorùbá à ń túmọ̀ àlọ́ sí àti àsọtẹ́lẹ̀ ìtumọ̀ yẹn ò pé àsọtẹ́lẹ̀ ó lè jẹ́ ọ̀rọ̀ lásán wọ́n bá kú o wọ́n bá kú ẹ máa ṣe dáadáa sáwọn fámìlì mi o wọ́n bá kú o wọ́n tó fi dínà àti wọlé ọwọ́ kó ń bẹ́ o tí wọ́n bá kú o sáyẹn pé wọ́n sí àìlè àsọtẹ́lẹ̀ yorùbá ni ṣé wọ́n á ní tá àgbà lérò nísìnyí tó máa lọ túmọ̀ àlùwọ̀síyà pẹ̀lú àsọtẹ́lẹ̀ torí pé gbọ́dọ̀ ti ṣẹ̀rí àmúwá ṣẹ̀rí à ń tó rò pọ̀ máa máa pọ̀ ju dẹ́yìn sọ léde sí lọ. torí a máa sọ pé àsọtẹ́lẹ̀ nípa owó tá a fún ẹnìkan lẹ́yìn tó àsọtẹ́lẹ̀ nípa owó èyí tá a fún ẹnìkan tí ó tiẹ̀ lẹ́yìn tó ó fi gùn jù ó gùn jù bẹ́ẹ̀ náà. kò sí wàhálà ẹni ó jẹ́ kí ìtumọ̀ títẹ̀ rí àǹsọ̀ yé wa wọ́n á níjọ́ jẹ́ pé nǹkan sọ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa jó tí wọ́n sì ń pera wọn irú rẹ̀ wọ́n máa wí ká tẹ́lẹ̀ kí wọ́n kàn máa jẹ́ wọ́n lè lérò yìí pé gbàdé má ti sí àsọtẹ́lẹ̀ nù gbogbo àsọtẹ́lẹ̀ ni wọ́n ń pè wọ́n sí yà nínú tẹ̀wọ̀n kí ni sin ọ̀pọ̀lọpọ̀ ẹnìyàn bàbá kan ti sọ àsọtẹ́lẹ̀ àwọn ọmọ ta kò ní sẹ́rù wọ̀ sí àtàwọn àǹsọ ni. torí pé ńgbà mi ò ń sọ pé báyìí báyìí ẹni ká ẹ máa ṣe tó ń bá kú. tọ́ ẹ̀yin wá yí padà yóò wá sọ fún wọn yí wọ̀ sí àrè padà fún wọn bẹ̀ tẹ́lẹ̀ wú bá dà máa ṣẹ̀mí àwọn ọmọ iná máa yẹ fún wọn alẹ́ ilé ìtọ́ náà ń sọ mí bá di ọ̀sẹ̀ yẹ tó yóò ṣe bí ha ọ̀lẹ́ ìnáwó ní ti pẹ̀lú owó tó hàn fún lọ́ọ̀mù mi hàn mí. torí tí yẹn bá lẹ́tọ̀ọ́ sí ni yẹn máa sábà sí wọn ilé ìjọba wọn ní ogún àti àti wọ̀síyà tí bákan náà ní kẹsẹ̀ rírí mbẹ́ màtí kẹsẹ̀ rí ò lè jogún wa sáà tó lè ṣe wọ̀síyà tó kẹsẹ̀ rí ó lè ṣe wọ̀síyà tó kẹsẹ̀ rí torí pé síbi tí islam ti sọ pé mọ̀tì dáadáa sí kékeré nípa owó ó lè ràn lọ́wọ́ bá tẹ̀ ràn lọ́wọ́ ṣùgbọ́n kọ́ ọ̀ràn mùsùlùmí lọ́wọ́ pé ti kọ́ ọ̀ràn kékeré lọ́wọ́ rẹ̀ nítorí pé pàápàá jùlọ tó bá gbérò àwọn alágbélé lu ní kí adọ́ba ti gbowó mu yóò lọ sàn dámẹ́wàá rẹ̀ sọ́ọ̀tù tó ń torí de eléyìí kó fún mùsùlùmí ó pé ti kó fún kékeré lọ ọjọ́ bá wọn pé kékeré lọ ní fámìlì kan fún ọlọ́run. shi ne su ne mahaifi ko aboki ko wa mai ta abu kuna ka zo kana mashi magana shi ma wannan ne ko ba wasiya ba shi ne magana kamar wani ka daina kaza ka daina kaza ka daina kaza mara shi ma wasiya alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹjẹ máa ń lọ sọ fún bàbá rẹ̀ bọ́ọ̀rẹ̀ bàbá rẹ̀ ìbéèyàn kan fún ẹjọ́ ṣe fún ẹ máa lọ sọ fún pé ìjọba ọ̀dà ìjọba ọ̀dà ìjọba ọ̀dà ìjọba ọ̀dà fún tí wọ́n fi yà náà rárá òdodo ọtí yà náà títí náà ń tolẹ̀ wáò ń tẹ́kìlọ̀. lẹ́yìn tó ọ̀síyà ọ̀síyà wọn ní ti pẹ̀lú owó ó sì sọ fún wọn kó owó yẹn tó ti fi wọn lẹ́yìn tó lẹ́yìn tó tiẹ̀. tọ́ ọlọ́run bá sọ nínú àyà kan tó bá kọ́ra nípa ẹni tó bá fi dáadáa sílẹ̀ gẹ́gẹ́ bó ti wọ̀síyà lil walidayni wal aqrabin. fáwọn bàbá rẹ tàwọn ìyá rẹ tàwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí rẹ. àyà yẹn ó ti sọ̀kalẹ̀ síwájú kọ́lọ́ tó sọ àyà tó fi ogun kalẹ̀ orí ẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ Islam kéèyàn tó kú lè yóò ti sọ àsọtẹ́lẹ̀ pé bàbá mi ìyá mi kíníkà fún wọn ní kàbá dáadáa tí mo bá kú ẹ máa tó kéré tẹ máa ṣe o wọ́n lọ wíìlì dúkìá wọn lọ́dọ̀ lọ́ọ̀yà ṣùgbọ́n àgbà tí Islam ti ṣàlàyé ogún pínpín ó ti parí kò sí wọ̀sí yàmù fẹ́ni tí ó dòdò ṣùgbọ́n àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àwọn tó kọ̀ làkọ̀ọ́ bí ìtọ́lọ̀ ń sọ ń bẹ̀ yẹn ẹni tó bá jẹ́ láìní nínú àwọn mọ̀lẹ́bí èèyàn tí ó sì ní jogún èèyàn á yà yẹn wọ̀ mọ́ kíkà mọ̀ nípa tiwọn yàtọ̀ sí òbí méjèèjì ẹnjọ́jọ́ láìní nínú mọ̀lẹ́bí wa tí òun jogún wa orúkọ ẹni kò di lọ́nà ayé àyẹ̀ ti sẹ́kù lórí fún wọn pípa tó wọ̀ sí ìyàwó ẹnìkan àbúrò bàbá yín àbúrò ìyá yín ẹ̀gbọ́n yín àbúrò yín ọmọdé bí gbàdé bá ti wá kú gbogbo owó sí yín àwọn ọmọ náà ni wọ́n kàn kó lọ àbíyàwó bàbá àtìyá àwọn ọmọ ẹ̀yà yín àwọn ọ̀lẹ́sọ̀ọ́ tó kọ́ bọ́ ń àwọn àbúrò àti ẹ̀gbọ́n bàbá yín àtàwọn àbúrò àgbọn ìyá yín àti bẹ́ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ pípẹ́ kan lè tẹ́lẹ̀ náà ṣùgbọ́n tẹ̀lá sàkọọ́lẹ̀ tó wọ́n fún wa ní ìgbàgbọ́ àwọn náà ti rí ìgbàgbọ́ tẹ́lẹ̀ ìjọba ti Allah